èmi náà ní bàbá ẹ ká sùn. àwọn ọmọdé àṣẹ ìṣàgbà òṣè àwa lọ́sẹ̀ sinimá yìí láti bẹ̀rẹ̀ dópin àròlé lóyìn mọ́mí dáàdì bọ́dà sísítà ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ bá wa ra eléyìí àròlé làkọlé rẹ̀ àfi bí lágídígba ìlúbìnrin ọmọdé ló ṣe ọkọ ọmọdé ló ṣe ìyàwó ọmọdé wa mọ́tò nínú rẹ̀ àwa gangan làròlé. ìwé ti ń tọ́jú. báńkì tó tọ́jú ṣé ṣé ṣóúnjẹ dẹ̀ ló sì tó fi kókó síbà ṣé ṣé ọbẹ̀ dẹ̀ rẹ̀ tí ìyọ̀jà ogun ló tún gbé fún mi. mi ah! ti bá wo nǹkan tó bá fẹ́ mi gbọ́dọ̀ máa bá wọn fẹ́ ta ni mí. ìkọ́ jẹ́ kó yẹ wa pé ó bá èèyàn kan jà ó dẹ̀ ṣe ènìyàn léṣe gan in fact ènìyàn wà lọ́sibítù báyìí. kò mọ̀ tó bá wọn ṣe fẹ́ lù wá ni ṣóòtó lọmọkùnrin ni mọ́tò. Ah! ẹ ò pípa ọ̀rẹ́ o ẹ ò yá kí ló bá dé. twenty billion. not at all o kéré nínú àwọn tí mo lè set up mo track ẹ down mú wa bá yín dáadáa àbí kílẹ̀ bá mú bọ̀ aláfíà ni ìyàwó mi. ẹ káre láìyan ọmọdé wọn yẹ sóríire sinimá titun àròlé Almaroof Standard Investment tún gbé ilé ìjáde ó fi gbogbo ara yàtọ̀ kò wáyé rí kò ṣẹlẹ̀ rí concept ilé tún yàtọ̀ jù tẹ́ bá ra tẹ́ wò ẹ máa gbà pọ̀ kọjá bẹ́ẹ̀ action packed movie ni suspense inú ẹ̀ lágbára jù àròlé ó ti jáde sórí fcd nìkan marketed and distributed by almaru standard investment movie city omi arena shopping complex bọ́ládé oṣòdì lagos sinimá titun àròlé àwọn ọmọdé wọ̀nyí ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ̀rà kẹ́ ẹ̀wò kẹ́ gbà ó kọjá bẹ́ẹ̀ ìyàwó tẹ́ ń wá yìí ẹ̀ ń padà síbi tẹ́ ti mú wá. gbẹ̀mí ẹ sọ àkókò mọ̀ ẹ̀pọ̀ kù ti sin ọ̀rẹ́ ẹja fún ẹ̀jẹ̀.